ربي لا إله إلا هو الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين آمين àtún kí ẹ̀yin olùgbọ́ wáyé pé àdìjọ kó ojúmọ́ àdìjọ káàbọ̀ sórí ọ̀tún ètò yín ètò àti àpò ní àlè fíkò fìdíìn ọ̀làdùnní bẹ̀rẹ̀ ló kọ́ mi mò ń bẹ nínú yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú wa sheikh dr sharafdin gbadebo ọ̀rọ̀jì aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center ní pápá abẹ́ẹ̀dẹ̀ lógúnmọ̀ṣọ́ sheikh ayakumullah ẹ káàbọ̀ sórí ètò sà ìbéèrè àkọ́kọ́ tí màá kọ́ máa fi ṣíde òun náà ni ìbéèrè léyìí tí ó wà nílẹ̀ báyìí wọ́n ní ǹjẹ́ ẹni tí wọ́n fún ní slot hajj nílé iṣẹ́ ìjọba tàbí taládàáni lè fún bàbá àbí ìyá rẹ̀ ní slot náà láì jẹ́ pé òun náà ti ṣe hajj ọ̀hún rí ìbéèrè aláwọ̀kọ́ ní ẹ̀kejì ọwọ́ látọ̀dọ̀ broda abdulnafia ní US wọ́n ní ayakumullah wọ́n ní ẹni tó ṣe sọ́láàt lẹ́yìn imam tó sì bẹ̀rẹ̀ rẹ̀ pẹ̀lú wọn àmọ́ lẹ́yìn sálámà ló bá tún dìde múraka kan wá kó tó di pé ó wá sálámà títí ẹ̀ ǹjẹ́ kí ló dé ó ní òun ò kí sùrọ́tùlù fatia níbi raka kan ní ọ̀fà wípé kò ìṣẹ̀ṣẹ̀ máa ṣe irú ẹ̀ tí wọ́n sì ti máa ń sọ fún yí pé ǹjẹ́ ó wà ó wà ṣe bẹ́ẹ̀ ó wà ní ìdí kan pàtó tí ó fi ń ṣerú tí ń ṣeun àdúgbò àti pé ẹni tí kò bá rákà àkọ́kọ́ níbi sọ̀látùlù ìṣà ìgbà tí ìmáàmù wa sálámà yín ni òun náà bá sálámà ẹnìkan wá ta lólobó pé ọmọ tí kọ́kọ́ bólẹ̀ rákà àkọ́kọ́ ló bá dìde mú rákà kan wá ó wá sálámà lẹ́yìn náà ló tún wá ṣe sùjúdì sàwé wípé ṣé bó ṣe ṣe yẹn náà ni ó yẹ kí òun ó ṣe ni ṣé bóun ṣe ṣe òun náà ló ṣe yẹ kóun ó ṣe ni àbí ṣáájú kó tó di pé ó sálámà ènìyàn gbọ́dọ̀ forí kanlẹ̀ eléyìí ò bá wọn. ìbéèrè míì wọ́n ìbéèrè wọn míì tún ni pé wọ́n ní ǹjẹ́ ọmọbìnrin tó fẹ́ lọ́kọ lè sọ fún ọkùnrin tó fẹ́ fẹ́ wípé owó sọdá kí tó fẹ́ fún mi o òun fẹ́ kọjá pé o fi ṣe trip fún òun ni bóyá kí àwọn jọ lọ sí bíi Dubai àbí bíi orílẹ̀-èdè míì tó jẹ́ ọ̀kan náà àwọn orílẹ̀-èdè tí a tó bọ́ sábẹ́ Western world wípé ṣé obìnrin yẹn o lè béèrè irú nǹkan bẹ́ẹ̀ fi dípò sọ̀rọ̀ àkí ẹ̀ lọ́dọ̀ ọkùnrin yẹn nínú òfin ẹ̀sìn Islam ẹ̀jẹ̀ ní adúlọ́ à ń ṣe. alhamdulilayi wasalaatu wasalaamu ala rasulillah muhammadu bin وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته يعني كان فني أنفعني في حج لọ́fẹ̀ẹ́ sọ́nà lè fi tọrọ fẹ́ lómi tó ń ti pépè tí ì lọ sí hajj rí bẹ́ẹ̀ ni ó lè fi agbára àti ìkápá àti lè lọ ní fúnra rẹ̀ hmm. wọ́n bùn ni tẹ́lẹ̀ yẹn wọ́n ní pé ní mustati'un lil hajj ẹni tó ní ìkápá àti ṣe hajj fúnra rẹ̀ torí rẹ̀ owó tí wọ́n fi sanwó hajj fún àbáǹfààní hajj yẹn tó bá fi tọrọ kọsẹ̀ lọ hmm. bó tilẹ̀ jẹ́ pé kó wọn lọ lọ dáa nítorí pé hajj tẹ́rí yẹn ẹ̀kan ṣoṣo ni nínú ìgbésí ayé yẹn ó sì ń bẹ nínú àwọn ìjọsìn eléyìí tó ṣe pé téèyàn bá kú tí ó bá ṣe rí ó yẹ kí wọ́n bá yàn ṣe lẹ́yìn ikú èèyàn tòǹtọ́ wá yẹ kí wọ́n bọ́ ṣe lẹ́yìn ikú rẹ̀ tí wọ́n sì ń bẹ láyé tó láǹfààní rẹ̀ kò yẹ kó fi ráàrí wọ́n lọ́ọ́ gbìyànjú kó lọ sí àmọ́ bíbùn tó bá bùn ẹlòmíì bíi bàbá rẹ̀ bíi ìyá rẹ̀ ọ̀sẹ̀lọ̀ lábẹ́ pé ń tọ́ da náà ló sì ló wà. ilé ìjẹba wọ́n ní ẹnìkan bẹ̀rẹ̀ sọ̀láàtì pẹ̀lú Imam. ṣùgbọ́n lẹ́yìn ìgbà tí ìmáàmù sálámà ó dìde láti tún múra kàkan wá bẹ́ẹ̀ sọ̀láàtì bọ́họ̀ láti mọ̀ pé pákà mẹ́rin péré ni òun tí wọ́n ń ṣẹlẹ̀ karùn-ún báyìí wọ́n wá bi léèrè lẹ́yìn ìgbà tó parí pé ṣé òsì wọ́n sọ pọ́ kan nínú àwọn rákà yẹn òun ọ̀rántí ké Suratul Fatiha lòun wá ń tún ṣe wọn á ní ṣe ti ń ṣe yẹn dọ́gba àbí ọ̀dọ́gba ọ̀dọ́gba torí pé nínú hadith anabi sallallahu alayhi wa sallam eléyìí ti Ubada ibn Samit radiyallahu anhu tó gbà wá anabi sallallahu alayhi wa sallam ó ní la salata liman lam umm kò sí sọláàtì fún gbogbo ẹni tí ó bá ti ka suratul fatiha torí rẹ̀ tẹ́ ń bá ń ṣe sọláàtì táyè sì wà fún yín nínú sọ̀láàtì yẹn láti ké fatia nínú raka tẹ́ bá kùnà láti ké fatia níbẹ̀ ẹ̀ ní raka yẹn hmm. àyàfi báyìí tó bá yẹ pé ìgbà tó dé sí ọba ìmáàmù lórí rúkú ọ àbọ̀pá lẹ́bàá pọ́fẹ́ rúkú tó yẹ pé àyè tó kù fún láti lọ sí rúkú yẹn kò tó ń ta lè fi ké fatiha àwọn eléyìí á sọ ní raka yẹn torí tó wá nínú hadithi Abi Bakra radiyallahu anhu. bọ́ọ̀n bá nàbì sọ̀rọ̀ alaihi lórí rùkú ọ̀ ó sì rùkú lẹ́ẹ̀kan náà láti dúró lọ sí rùkú ọ̀ ó sì parí sọ̀lẹ́ ìbáwí tànàbì kan ṣe fún ni pé ó rùkú kó tó débi tí sáfù tán sí omi hẹlẹhẹlẹ wọnú mọ́ṣáláṣí ẹ̀yìn ìgbà tó ti wá rùkú tá ti gbórí sókè lọ wá rìn bọ́ síbi tí sáfù wà ọlọ́run ìgbìyànjú tó bá kí rákà yẹn ọba mú fún ànábì ọba ṣàlàyé rẹ̀ kò tó lẹ́rìí láti wá sọ pé ah, téèyàn náà bá wà ní ẹ̀yìn ìmáàmù tí ò bá ké fatiha ó ní rákà nítorí tẹ́lẹ̀ yìí rárá bákan náà a ti máa ń pé àdéhìí kan wá tó ń sọ pé man kana lahu imam fa qira'atul imami lahu qira'a ẹni tó bá ti ní imam kéwú tí imam bá ti ké náà ní kéwú tiẹ̀ àdéhìí yẹn wá ṣùgbọ́n àwọn olùmọ̀ tó pọ̀ jù wọ́n sọ pé kò fẹsẹ̀ rìn lẹ̀ torí rà á ké suratul Fatiha eléyìí jẹba wọn lẹ́ni tó ṣe pé ó ń ṣe sọ́láàt rákà kan ti kọ́kọ́ bọ́ ma lọ́wọ́ ìmáàmù wa sálámà òun náà sálámà kò rántí pé rákà kan ti bọ́ mọ̀ lọ́wọ́ wọ́n wá fi yé ẹ̀yìn ìgbà náà ló wá dìde ló wá tó bọ́ ma lọ́wọ́ wá ó ṣe tashahhud ó sálámà ẹ̀yìn rẹ̀ ló tún wá forí kanlẹ̀ lẹ́ẹ̀mejì lẹ́yìn sí sálámà ṣé n tó ṣe dọ́gba àbí kó tó sálámà ló kúkú yẹ kọ́kọ́kọ́ fi orí kanlẹ̀ lẹ́ẹ̀mejì yẹn n tó ṣe gan ló dọ́gba hmm. nítorí kó ti ṣàfikún nínú sọ̀láàtì rẹ̀ látàrí ìgbàgbé torí sí sálámà tó ti kọ́kọ́ sálámà pẹ̀lú ìmáàmù lákọ̀ọ́kọ́ àfikún ni nínú sọ̀láà jíjókòó tó jókòó láàrin sísálámà yẹn sígbà tó tó wá múraká tó ti bọ́mọ lọ́wọ́ wá àfikún ni nínú sọ́lá torí rẹ̀ yóò forí kanlẹ̀ fún àfikún yẹn. ńṣe ni ó wà lẹ́tọ̀ àti ṣe gbogbo ń ta àwí yìí o tó bá jẹ́ pé ọmọ kọ̀ọ̀mà dájú sáká pé sọ́lá ti wọ́n ti pè hmm. ìní fi ń sọ̀rọ̀ dẹ́ni tí ń bá sọ̀rọ̀ lóhùn hmm. àmọ́ tó bá mọ̀ pé sọ́lá ti wọ́n ti pè ní tún sọ̀rọ̀ sọ́lá ti ń tàlákọ̀ọ́kọ́ ti bàjẹ́ yóò ṣèmí ni. Hmm. eléyìí jẹ́ bó ṣe jẹ́ ńbẹ̀. wọ́n ní obìnrin tí wọ́n fẹ́ fẹ́ tóun wá ń sọ fọ́kọ wípé ní tóun fẹ́ kọjá sọ̀dá kí òun òun náà ní kó mọ̀ rìnrìn àjò afẹ́ lọ sí ọ̀kan nínú àwọn orílẹ̀-èdè tá a máa rìnrìn àjò afẹ́ lọ. ṣé eléyìí náà dáa àbí ọ̀dà ah, kò sí ní tó burú mẹ́ nítorí pé owó ni wọ́n nà tẹ́ẹ̀fì lọ òfin ṣẹ̀dá sọ pé sọ̀dá kí gbọ́dọ̀ jówó. àbí tí ò tiẹ̀ jówó ní ìsìn àmọ́ tí máa dowó torí ẹ̀ tó bá mú ẹ lọ kò sí wàhálà ń bẹ àmọ́ ẹ wàá wò lùtẹ̀ fẹ́ lọ èsì hmm. lùtẹ̀ lọ tẹ́pẹ́ ńgbà tẹ́ bá dàn tẹ́ bá padà dé o ò ní jámọ̀ kankan lójú ọkọ rẹ mọ́ lójú hmm. yìí ọ̀gbọ́n àwọn ẹlòmíín wọn máa kó wọn lájú kan lọ títí hmm. ẹ̀ ọ́n lọ́ọ́ fẹ́ lọ sí Dubai níbẹ̀ yẹn ọkọ rẹ ìgbà tẹ́ bọ́ sí títì ó rá àwọn obìnrin lóríṣiríṣi àwọn aṣẹ́wó ayé gbogbo tẹ́pẹ́ àwọn lọ ta ara wọn lọ́hùn lọ́pọ̀ ó rí wọn pé ah, àwọn obìnrin làwọn eléyìí ah, irú èwo ló wọn fẹ́ ìwọ̀n tó wá pé torí pé òun fẹ́ gbé bọ̀ wá bí iye iṣẹ́ ìyàwó wá ah, tọ́ ọlọ́mọdé afọ ara wa kó bára wa ìwọ jẹ jókòó lẹ́gbẹ̀ẹ́ jẹgẹdẹ rẹ hmm. bó ṣe pa Àbújá wọn bá mú ọlọpẹ lọ bó ṣe pa Àbújá wọn bá mú ọlọpẹ ra lọ gbáfẹ́ Ọlọ́run forí sí àbí òye bó ṣe jẹ gbogbo mọsán Hmm. kò sí nǹkan tó burú nu gbogbo eléyìí hmm. so àmọ́ gbogbo àwọn ìlú yẹn wàláhi wàláhi ìgbà míì yóò mú opposite result hmm. ni ó mú jáde so náà di kẹ darí dé lọ́ba àmọ́ pé adé ni ìbá jọ nǹkan kan lójú ẹ̀ mọ́ àwọn torí ń tọ́ lọ rí ó lè jẹ́ pọ̀ náà débẹ̀ rí wọ́n lọ rí rìkúrì ó rí wòkúwò tí ó sì sí mání so àti gbangba ni òun ti ní dán lóòmọ tó ọmọ sọ̀rọ̀ tó ọmọ gbójú sípò mi so lẹ́yìn jẹ́ bá lẹ́yìn náà tí obìnrin bá sọ bá tọkọ bá fi lè gbá wọlé fún un so kò gbọ́dọ̀ gbá wọlé fún lọ síbi pé òun ọkàn lọ máa já tíkẹ́ẹ̀tì hmm. ẹ̀hún náà máa lọ sí gbogbo wàhálà tó wà mẹ́ hmm. iye tí wọ́n máa ná tí bá fẹ́ lọ sí Dubai ni owó visa owó ticket owó kínní gbogbo ẹ̀ ṣáàjẹ́ eight hundred and fifty thousand hmm. kò léyàwó rẹ̀ lọ́wọ́ so ẹ wá sọ wípé tọ àbùkátà pa sanwó visa o èló ni o òun jẹ́ iye báyìí ẹ kò wá àbùkátà <laughs> àbùkátà ọkùnrin gbọ́dọ̀ gbọ́n o nítorí pé tí ọba yẹ pé wọ́n kàn lọ ṣe ni tí ọ mà hmm. tó bá yá yóò padà sọ pé ọ̀sán sọ̀dá àkìfọ́ hmm, hmm. ẹlẹ́yìí jẹ́ kó síbẹ̀. jazakumullahu khairan sheikh zero eight zero six one nine nine eight four five nine zero eight zero six one nine nine eight four five nine àti plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six àwọn nọ́mbà tó lè jábìnú fáwọn tá à ń bẹ lágbègbè yìí ká ilẹ̀ nàìjíríà àti fáwọn tó ń bẹ lókè òkun lọ́hùn-ún ẹ jẹ́ kí n máa fi tó wa létí pé wáàsí ìta gbangba tí a mọ̀ sí hudan wabushro ẹ̀ka ti ìlú ìbàdàn lẹ́yìn tí yóò tún ṣe bẹ́ẹ̀ inṣàlá tí ó wáyé lọ́jọ́ àìkú sunday ọ̀túnla yìí inṣàlá lọ́jọ́ ní ọjọ́ àìsí sunday èsì ń bọ̀ lọ́hùn inshallah so yóò wáyé ní ọjà wa central mosque ní ìlú ìbàdàn olúyè ìpínlẹ̀ ọ̀yọ́ ní ìtẹ̀síwájú tíra màárí ìjùlẹ̀ kọ́bùl ní abala yìí yọ̀mọ̀ á jẹ́ ìdáhùn àti ìbéèrè lórí àwọn ìdánilẹ́kọ̀ọ́ tí ó ti síwájú kọjá lọ níbi tíra màárí ìjùlẹ̀ kọ́bùl inshallah àwa tí a bá ń gbọ́ kí a sọ fún àwọn tí wọn ò gbọ́ Allah yóò ṣe ní ìbálẹ́jọ́ dáadáa fún aláyé bí àti ní ọjọ́ àgbéǹdàlẹ̀ kìyàmà bákan náà ẹ jẹ́ kí n máa fi tó wa létí pé wá síta gbangba tí a mọ̀ sí Jalsatul Basira yóò tún ṣe bẹ́ẹ̀ yóò wáyé ní Marina Island ní Lagos inshala ní ọ̀túnla ọjọ́ àìkú Sunday ọ̀túnla tí ń bọ̀ yìí inshala òní ò ti wáyé àwa tí a bá ń gbọ́ báyìí kí a sọ fáwọn tí ò gbọ́ láti jẹ́ kí á wà ní ìmúrasílẹ̀ inshallah àwọn tí wọ́n máa dára lẹ́kọ̀ọ́ náà ni Sheikh Dr. Sharafdin Gbadebo Rọ́jí aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center ní pápá abẹ́dìlógún ọ̀ṣọ́ àti fún ti jẹ́sọ́tìlì basirọ́ àti fún ti hudan wabushọ lẹ́kọ̀ọ́ àti nìbàdàn inshallah ẹ lọ́kọ̀ yín o. aleykum salaam wa rahmatulah ọkọ̀ yín ibi ẹ ti ń pè é. Marisol àti Bàdájì. Ìbéèrè yín. Pẹ́sẹ̀ mi ni pé ń bẹ̀rẹ̀ pé ṣé ó tọ́ kí ẹni kéèyàn ti fẹ́ ní ọkùnrin kéèyàn máa dáná fún kó ṣe nílé ẹ̀ o bóyá kéèyàn máa dáná fún nílé ìfẹ́ kó wá gbé ń bẹ̀ nǹkan kan bẹ́ẹ̀ ṣàṣẹ tọ́. alhamdulilayi ọ̀tọ̀ nítorí pé ọlọ́run ọba nìkan iná lọ́mọ ẹni tó padà fẹ́ hmm. ó ti lóun fẹ́ fẹ́ ọ kò ì tí ì fẹ́ ọ náà. jọ fẹ́ ọ kó tó di pọ́ máa dáná fún un hmm. nítorí pé tọ́lọ́mù bá padà kọ́ pé ò ní fẹ́ ìbànújẹ́ tí ó bù ọ́ lẹ́yìn ìgbà tó bá dájú pé ò ní fẹ́ yun tó o bá rántí gbogbo ná tó ti dá fún un ò ní lè mú mára ó lè jẹ́ pépè ni ló fi máa ló jí rántí rẹ̀ lójoojúmọ́ ṣẹlẹ̀ ìjẹ́bù ṣèjẹ́ lẹ́yìn wọn àgbà náà wọ́n fẹ́ máa dáná fún un láì jẹ́ pé ó ti dọ́kọ rẹ̀ hmm. sówó rẹ̀ ló fi máa ránjẹ tó fi máa tó fi máa dáná fún yín ni àbó ní ọmọ fún ọ lówó hmm. so torí tó bá kówó rẹ̀ lọ bá fi ń da èpè yẹn ó lágbára tó bá sì jẹ́ kówó tiẹ̀ náà ni tó náà bá padà fi ọmọ oní òsè pè ike gbogbo ó tà ń fún gbà yẹn gan oúnjẹ kí ni wà àwa dúró owó yẹn ẹwọn tí ń gbé wá so dákun nígbà tó bá tó di ìyàwó rẹ̀ ni ẹ máa ṣe yẹn hmm. zero eight zero six one nine nine four five nine plus two three four eight zero eight three two nine three eight nine six wọ́n ní kí ni èèyàn lè ṣe sí ìyàwó tó jẹ́ pé ó jẹ́ oníbínú tó sì tún jẹ́ ẹlẹ́gbẹ́ ọmọ. alhamdulilayi ẹni tí wọ́n máa ń bínú a máa pààrọ̀ wà ṣèṣì tí fún ní gbogbo ìgbà kọ́ máa máa bínú ni. Hmm. gẹ́gẹ́ bó wá nínú hadith ike arákùnrin kan wá bá nàbì muhammed sallallahu alayhi wa sallam wọn ní ká nàbì ó ṣèṣì tí fún wọn nàbì ní látàgbọ́ má máa bínú faradada mirara ó wá ṣe ìbéèrè yìí láṣẹ tún ṣe hmm. ìdáhùn ẹyọ kan náà lànà bí ṣe fi ń ta lóhùn pé la taghdab má máa bínú hmm. wala shak wípé ìbínú tẹ rí yẹn mina shaitan látọ̀dọ̀ àṣetán ló ti máa ń wá tó bá jẹ́ pé ọkọ ló nínú fòfò tó dájú náà ni pé wọn à ní máa gbé àlàáfíà nílé rẹ̀ hmm. ó sì súnmọ́ káwọn ìyàwó yẹn kan má tọ́jọ́ lọ́dọ̀ rẹ̀ tí ó fi máa kọ̀ wọ́n dànù tó bá jẹ́jẹ́ àwọn náà ni oníbìnú burúkú ó ṣeéṣe pé ọkọ lọ síbi iṣẹ́ yọọba pé àwọn ti rẹ̀ ti gba bòmíì lọ. so ìbínú tẹ rí yẹn kì í jẹ́ kí nǹkan kan téèyàn ní kó tọjọ kì í kí gbígbé èèyàn tí èèyàn bá ti lè borí ìbínú nínú ìgbésí ayé ọpọlọpọ nǹkan tó bá dáa nínú ọ̀rọ̀ rẹ̀ ni ó padà bàjẹ́ hmm. kó lóun lẹ́dàá àkọ́dá kún kó sànù wa. wọ́n á ní ẹlẹ́gbẹ́bìnrin òun náà sì ni ìyàwó yìí àmọ́ tí mo ẹlẹ́gbẹ́ tẹ̀ ń sọ. ẹlẹ́gbẹ́ òkùnkùn. bóyá mèrè bóyá ẹgbẹ́ àjẹ́ bóyá ẹgbẹ́ àwọn akíní ló wà. sọ hmm. ẹni tó bá wà báyẹn lábẹ́ òfin tọ́lọ́wọ́n ọba ẹlẹ́dàá wa hmm. rúkúyà ni wọ́n ṣe fún. tẹ́ bá ṣe rúkúyà yẹn fún àwọn àǹjànú tí wọ́n jọ ní ìbáṣepọ̀ tí fi ń ṣẹgbẹ́kẹ́gbẹ́ hàn so gbogbo wọn náà lanu sọ̀rọ̀ ní ìgbà tí a bá kí alukurani sí la débi kan torí alukurani tá à ń sọ kí n máa ṣàwàdà hmm, alukurani ṣàwàdà bígbà tí wọn ń pọfọ tó ń tan ara rẹ dànù hmm. alukurani ṣàwàdà bígbà tó ń kàkàkùkà kan tó ń máa tó ń wí hmm. tó máa kí alukurani sí la kọ́yà kó ṣe kul huwa Allahu ni wọ́n kà àfa àjànú wọn lànà sọ̀rọ̀ so a máa pa láṣẹ kí ló gbé ọ débi tá à ń rán ọ débi ṣé mùsùlùmí ni wọn ni àbí káfíìrì bó ló ti ṣe jẹ́ ọ̀yà fi ara arábìnrin yìí sílẹ̀ kó gba bòmí lọ so ó lè má gbà lérò ajáǹjà kadì á fi rí i pé àwọn àjọ̀nú yẹn wọ́n fi lọ́rùn lẹ̀ àti hmm. wọ́n á fi lọ́rùn sílẹ̀ òun kọ́ ló ṣòro bíi àti pé káwọn àjànú yẹn ọmọ padà sí la mọ. Hmm. nítorí pé ẹni tí wọ́n bá bẹ lọ́hùn tọ́nà wọn bá ẹlẹ́dàá sí gbàdúrà tó lé aburú kúrò lára rẹ̀ hmm. òun náà yẹ kó sọra rẹ̀ dàtún bí tí wọ́n máa mójútó ẹ̀sìn dáadáa tí ò ní jẹ́ni tó ṣe pé ó ń rẹ́sìn sá nítorí pàǹjánu yẹn báyìí jókòó lára àwọn ẹni tiẹ̀ àfi ńgbà táwọn náà bá tó fi hàn pé ọ̀tọ̀ lọ́n làwọn. torí ẹ̀ nígbà tí wọ́n bá ti ń ṣe tọ́lọ́n tó jìnnà sí ti àṣẹ ìpọ́n ó ní ìkápá lórí àwọn àǹjánu yẹn wọn ò ní ráyè wá sí ọ̀dọ̀ rẹ̀ mà. tó torí ẹ̀ eh, inna kayda shaytani kana da'ifa ètè àṣẹ ìpọ́n ni ọ̀lẹ ṣùgbọ́n lórí àwọn olùgbàgbọ́ òdodo mm. lórí àwọn ẹni tiẹ̀ ètè rẹ̀ sọ eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mbẹ́ hmm. àmọ́ tẹ́ ń bá ń fi oògùn tí kìí sóògùn hmm. tẹ́ fẹ́ fi wo àárẹ̀ tó dájú pé ń ṣe yín kò sí tàbí ṣùgbọ́n pé yóò máa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni o hmm. bí ẹni tí wọ́n rí i pé ọjọ́ ẹlẹ́gbẹ́ bà náà wọ́n á jẹ́ pé iṣẹ́ awo à ń pe eh, ògèdè à ń pọ̀fọ̀ ńlá aláfẹ́ fi wò ó àkíní kan olúgbọ̀hún wọ́n dájú pé tán gbogbo yóò máa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni so ọlọ́nkọ́ ṣàánú wa náà zero eight zero six one nine nine eight four five nine plus two three four eight zero eight three two nine three eight nine six ẹ lórúkọ yín o. ọkọ mi ni malami yusuf. láti wo. láti iṣẹ́. ìbéèrè yín. béèrè tí mo fẹ́ bẹ̀rẹ̀ ni pé ẹni tí ó ní accent bó ẹsẹ̀ wa kan hmm. kò aráyè ṣe sọ láti bí ó pẹ́ ní orí àárẹ̀ kan so títí títí títí ṣé gbogbo ìgbà tó fi ṣàárẹ̀ tó fi tó wá fi dìde padà bó ni ó ṣe dá ìwọ̀n gbogbo tí ó fi padà. ẹlẹ́ẹ̀kejì sà hmm. ó wá lé ṣe jẹ́ pé àárẹ̀ náà tún bá a lọ kò rírun kí wá kó sórí ẹ̀ hmm. kí ni ìdájọ́ fún ìwé ẹni bẹ́ẹ̀ tó wà. alhamdulilayi ẹni tó ṣe pé ní accident ẹsẹ̀ rẹ̀ dá pípẹ́ tó wá pẹ́ lórí ẹsẹ̀ dá kó tó di pẹ́sẹ̀ sàn yẹn ó mú má ṣe sọ̀rẹ́ fún ọ̀pọ̀lọpọ̀ ọdún eléyìí báyìí nǹkan tó ṣe yẹn ó léwu púpọ̀ hmm. ẹsẹ̀ rẹ̀ dá torí bá wá fọ́nkọ́ hmm. because ẹsẹ̀ dá kò pé kọ́pọ̀lọ́ dàrú hmm. ẹsẹ̀ dá kò ní kéèyàn ọmọ mọ̀pò tó ń wà mà àwọn orí dàrú kọ́ mọ̀pò tó wà mà òun náà ní sẹ̀rí àsọ yìí pé ẹ̀sìn ga wọn ti gbé kó fún títí tí ó fi di pé ọ̀pọ̀lọ́ pé padà so ó ti wá mọ ibi tó ń wà. àmẹ́sẹ̀ dá rárá o ọgbọ́dọ̀ tìtorí rẹ̀ pa sọ láti tì bó ti ṣe wà tí wọ́n ṣẹ̀ṣẹ̀ rẹ̀ kàn iná làwọn kan wà tí wọ́n máa bọ̀ ṣàlùwàlá hmm. so bó ti ṣe wà ọ dojúkọ àlùkébílà ò ṣe é gbé dojúkọ àlùkébílà hmm. bẹ́ẹ̀ lọ́ọ́ máa ṣe sọ̀lá hmm. nítorí pé kú ń bẹ àtúwọ́n á pé àárẹ̀ yẹn ṣe débi kó fi kú sọ̀rọ̀ á sọ pé lẹ́yìn ó máa má pẹ̀sìn Islam tì ní ọwọ́ á kún tẹ̀lé ó pàtàkì ká máa ń pẹ̀ sí wa láti máa gbọ́dọ̀ ká máa ṣàkọjìyà so àwọn olùmọ̀ wà níbikíbi tí wọ́n ń ṣàlàyé ẹ̀sìn fáwọn èèyàn ṣùgbọ́n àmọ́ ń fetí pàlàbà rẹ̀ àmọ́ wò pé kẹ́ni kẹ́ni kẹ́ni wọ́n ń bá yàn sọ ara àbúrò kẹ́ni tẹ̀ ń wí ìnáàánú ọ̀hún á kù ní káfíìrì nítorí pé o bá ti fẹ̀sìn sílẹ̀ tó o ṣe láàmàmà fílẹ̀. Mm -hmm ó ti di káfìrí sọ nítorí ẹrú eléyìí kún káfìrí nù kọ́ lọ́mọ yà wá ń káfìrí lẹ́yìn ìgbà táwa ti jẹ́ mùsùlùmí o. ẹ jẹ́ kí n máa fi àsìkò yìí tó wa létí pé wá sí ìta gbangba tí a mọ̀ sí hudan wa bushra lẹ́yìn tí ọjẹ́ ti ẹ̀ka ti ìlú ìbàdàn yóò tún wáyé inshàlá ní ọjàba central mosque ní ọjọ́ àìkú sunday ọ̀sẹ̀ tí ó ń bọ̀ lọ́hùn-ún Ah, inshàlá òní yóò sì máa wáyé ní ọjàba central mosque nílùú ìbàdàn olú ìpínlẹ̀ ọ̀yọ́ ní ìtẹ̀síwájú tíra Ma'arijul Qabul tí ó sì máa jẹ́ lábala ìbéèrè àti ìdáhùn inshàlá sheikh dr shafdin gbadebo ọ̀rọ́jì aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center ní pápá abẹ́ẹ̀dẹ̀ lọ́gbọ̀nsọ̀ àwọn náà ni wọ́n sì máa bẹ ní ìkàlẹ̀ láti máa dáhùn àwọn ìbéèrè wa lọ́lọ́kan ọ̀jọ̀kan bákan náà òun tún ni jẹ́lísọ́tù libasiro tó máa ń wáyé ní marina island ní èkó Lagos State yóò tún wáyé lọ́tùnla ọjọ́ àìkú Sunday tí ẹ ń bọ̀ yìí inshàlá àwa tí a bá gbọ́ kí a sọ fún àwọn tí wọn ò gbọ́ kí a wà ní ìmúrasílẹ̀ kí aláàkó ṣe ní ìbálẹ́jọ́ dáadáa fún oníkálukú aláyé àti lọ́jọ́ àgbóǹdàlù kìyàmà ní ìtẹ̀síwájú kíra kìtàbù tawhid òun náà ni wọ́n sì máa bá wa pẹ̀kẹ́lù níbi ìjókòó jẹ́sẹ̀tù lùbàṣírọ́ ní marina island lẹ́kọ̀ọ́ asheikh dr sharafdin gbadebo rọ́jí aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center ní pápá abẹ́dìlógúnmọ̀ṣọ́ àwọn náà ni wọ́n sì máa dá a lẹ́kọ̀ọ́ inshallah. hello wa aleykum salaam wa rahmatulah. ẹ jọ fáwọn tó ń ṣe fúrógámù lórí ètò alimuslim center ní ògbómọ̀ṣọ́ nìyẹn ọ̀dà náà inshallah alimadina center ní o ṣe gbọ́ ókè ní fawad náírà ti Katsina. sọ ìbéèrè yín. a fẹ́ bèrè lọ́wọ́ dr olùwà ni pé ojú wo ni Islam ti wo kóbìnrin lọ sí àdìgbò lo inú mọ́kà. alhamdulilayi eyín tí. hello ìyá wọn ti lọ ní tẹ́mi fẹ́ gbọ́ ní kí bóyá pé obìnrin lọ ṣe hajj kó bojú. Mm, kò lóyún mọ́kà. ọkùnrin ni. Mm eyín tí wọ́n ń pè lẹ́yìn mọ́kà yẹn hmm. tó bá yẹ pé mọ́kà lẹ́ bá ti fi sí ẹnu ni wọ́n á sọ pé eyín tá a fi sẹ́nu ní mọ́kà tó hmm. báyà bí tó kọ yẹn ti wà nù hmm. bóyá jìdá lẹ́ bá ti fi sẹ́nu òun yẹ kó máa jẹ́ eyín jìdá <laughs> màdínà la ti fi sẹ́nu ẹ̀ kó máa jẹ́ eyín màdínà wàlákìn ẹ̀rí pé gbogbo àwọn lóyún náà wọ́n ti máa bá wọn fi sẹ́nu wọ́n yé lórúkọ míì fún ju ti mọ́kà lọ ìyẹn ni pé wọ́n ń fi ń tọ́ka sí pé àmì mo ti lọ ṣiṣẹ́ hajiri hmm. hmm, kò yẹ kó jẹ́ pé fi sẹ́nu kó lè bá a máa jáàmì pé ti ṣe hajiri hmm. nítorí pé hajj tẹ̀yìn fẹ́ sìn ìjọsìn ẹ sì ṣe àfọ̀mọ́ nínú ìjọsìn kó tó di pé yóò jẹ́ àtẹ́wọ́gbà pẹ̀lú pé kó tún dọ́gba pẹ̀lú sunna nebà Muhammad sallallahu alayhi wa sallam torí ẹ̀ ẹ̀ bùkátà láti fẹ̀yìn sẹ́nu kó lè bá a jáàmì pé ti lọ ṣiṣẹ́ hajiri ṣùgbọ́n gẹ́gẹ́ bí obìnrin tẹ̀yìn jẹ́ láì tí ì lọ sí mẹ́kà ẹ lè ké kí wọ́n bá ń fi eyín gold kí wọ́n bá ń fi bo eyín yín so ẹ lè fi sẹ́nu láì tí ì lọ sí mẹ́kà nítorí pé nínú ọ̀ṣọ́ obìnrin ni gold wà kóbìnrin wa fi gold kó fi sẹ́yìn kó fi sí ibi tó bá fẹ́ kò sí nǹkan tó burú mẹ́ torí ẹ tẹ́ bá wá lọ mẹ́kà tẹ́ bá wá fi sẹ́nu wípé mo ti fẹ́ fi kinní yìí kún oge mi ti pẹ́ Hmm. ṣùgbọ́n tí ìrìn ẹni tí ó bá mi ṣe nílé hmm. mo wá rí i pé wọ́n ń ṣe ń bẹ̀ lẹ́wà ṣe hmm. kò sí tó burú ń bẹ̀ àmọ́ ẹ mẹ́jọ jẹ́ pé àmì tí wọ́n fi dá yín mọ̀ pàlàjà nìyí nítorí pé hajj tẹ̀rí yẹn ó jẹ́ nǹkan ẹlẹgẹ́ gẹ́gẹ́ bí àwọn ìjọsìn yòókù ni a gbọ́dọ̀ ṣe nítorí ti Allah nínú hadith Abu Hurairah radiyallahu anhu anabi sallallahu alayhi wa sallam ni man hajja lillah falam yarfuth walam yafsuq kharaja min dhunubihi ka yawmi waladathu ummuh ẹnikẹ́ni tó bá ṣe hajj rẹ̀ fún Allah tó wá jìnnà sí ìsúnmọ́yàwó rẹ̀ àbí ìsúnmọ́kọ rẹ̀ tó tún jìnnà sáwọn wà pálapàla nínú ṣe hajj yìí yóò jáde lẹ́ni tá a ti fọ̀mọ́ kúrò nínú ẹ̀ṣẹ̀ rẹ̀ yóò dàbí ijọ́ tìyà rẹ̀ bí sáyé torí rẹ̀ ibi tí wọ́n ti wá ní màlá hajj lillah ẹni tó bá ṣe hajj rẹ̀ fún Allah so ẹni tó ṣe hajj rẹ̀ fún Allah kò ní parí hajj kọ́ mọ campaign kà hmm. pé sọ mọ̀ mi lálàjì ni wọ́n á hmm. ń pò kọ́ mi láì fàájì sí láì fàlájà sí hmm. so àwọn nǹkan wọ̀nyẹn ká jìnnà sí gbogbo àwọn ọ̀rọ̀ ayé ayé náà ni wọ́n parí sí ẹ̀sìn tá a bá lọ sí ẹjẹ́ àjọ sẹ́kù lẹ́sìn ilé ìjẹ̀bù sójú wàyí o tó bá wá jẹ́ pé kò burúkú obìnrin ó fi irú eyín yẹn sẹ́nu láti fi soge ó ti lọ mẹ́kà kò tí ì lọ mẹ́kà kò tọ́ rárá kọkùnrin ó fi kàkà sẹ́nu kò bá jẹ́ ti gold kò bá jẹ́ ti silver kọtọ lábẹ́ òfin ọlọ torí pé Ànábì sallallahu alaihi wasallam ó ní èèwọ̀ ni lílo gold fọkùnrin àlùmọ yìí èèwọ̀ ni lílo silver fọkùnrin àlùmọ yìí láyé ń bí àmẹtọ ni ó jẹ́ fún wa tó bá di lọ́la gbẹndàlù kìyàmù. akramakumullah ẹ rí i pé àwọn silver ni gold ni ọkùnrin gbọ́dọ̀ jìnnà sí àyàfi tó bá jórùka lásán lẹ́ẹ̀lẹ́ lò òrùka silver hmm. òrùka fàdákà. Mm torí fàdákà ni wọ́n fi sòrùka ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó ti kọ́kọ́ sòrùka gold hmm. ó fi sọ́wọ́ ó wá rí i pé gbogbo èèyàn náà lọ sí ànábì bá sọnù hmm. ó wá sí ti fàdákà ti fàdákà yẹn lòrùka rẹ̀ wà tó fi kú. Hmm. hello. hello salamu alaykum wa rahmatulahi wa barakatuh. aleykum salaam wa rahmatulahi wa barakatuh. ọmọ balùwẹ̀ olùkọ́ látòkè lẹ́yìn ìgbọ́mọ̀ṣọ́ mo fẹ́ béèrè lórí ọ̀rọ̀ sẹ́ lápẹẹrẹ èèyàn rí ẹni tí yóò fẹ́ fi àjìtá lọ rẹ̀ irú ẹni bẹ́ẹ̀ wájú ẹni tó ń bùkátà síṣẹ́ tí ó fi máa jẹun gan. ọwọ́ hello hello Mr. Lukman ìbéèrè tẹ́lẹ̀ béèrè a ti tẹ́ ń béèrè lọ́wọ́lọ́wọ́ yìí a ti dáhùn rẹ̀ sẹ́yìn lórí ètò yìí náà ní inshallah. hello. ihe hello kọ́ni o. aleykum salaam wa rahmatulah. ní ṣáájú láti láti èdìbò. ìbéèrè yín. ìbéèrè mi. ìyá ah, ó ti já o zero eight zero six one nine nine eight four five nine plus two three four eight zero eight three two nine three eight nine six ó kọ yín o. aleykum salaam ó kọ yín. ẹ lórúkọ yín o. Wa aleykum salaam wa rahmatulahi wa barakatuhu. Àrùfẹ́ sọ láti Ìkòròdú, Lagos State. Ìbéèrè yín. Ìbéèrè mi alákọ̀ọ́kọ́. Òun náà ni pé téèyàn bá ń ṣe ìrìn àjò. Bóyá èèyàn ti wá wà ní mọ́tò tí Bọ́lá ti gbọ́ ní báyà nínú mọ́tò rẹ̀. Ìgbà téèyàn máa wá débi téèyàn lọ Bọ́lá ti wá ṣe ìrìn wọlé. Tí Bọ́lá ti gbé ìyẹn tí kọ́ńtù náà lèèyàn máa fi àdéhùn máa fi rí. Bí àdéhùn ìyẹn ìdí yàrá àkọ́kọ́ ìbéèrè ẹlẹ́ẹ̀kejì tẹ́ńdọ́ńtà. à ń gbọ́ yín. òun náà ìbéèrè ẹlẹ́ẹ̀kejì náà ń pè apple youtube tàbá tí sọ̀rọ̀ apple youtube àbáwo ni a ti máa ṣe ìjókòó yẹn láàrin dàgbà bá sálámù ọ̀rẹ́ alákọ̀ọ́kọ́ àti sálámù ẹlẹ́ẹ̀kejì tó bá jẹ́ pé wákà mẹ́ta lábẹ́ sí i. alhamdulilayi ẹni tó wà lórí ìrìn àjò tó ẹ mọ́tò ni sọ̀lá gbọ́ ṣùgbọ́n gbà tí èdè bíi ti ń lọ àsìkò asri ti tó ṣé ńgbà tó bá débẹ̀ sọ̀látò bọ́hùr àti asri tó gbọ́dọ̀ ṣe níìsín ṣé yóò ṣe sọ̀látò bọ́hùr nítorí rìn àjò ni yóò wá pé sọ̀látò asri rárá o tó lásìkò asri tó débi tó ń lọ sí àsìkò bọ́hùr àti asri náà ní fún rìn àjò hmm. torí ẹ̀ wàá pé sọ̀látò bọ́hùr rákà mẹ́rin ọ̀pọ̀lọpọ̀ àwọn asẹ́sẹ̀ ṣe sọ̀láàtúl àṣr ní pípé ní rákà mẹ́rin eléyìí jẹ́ bó ṣe jẹ́ wọ́n ní bó làwọn sì máa jókòó táwọn máa ń ṣe sọ̀láàtúl wítìr tí wítìr yẹn sì jẹ́ rákà mẹ́ta ìbéèrè wọn fi hàn pé wọ́n fẹ́ ṣe méjì kan sálámù hmm. wọ́n tún ṣe kan kan sálámù hmm. eléyìí tọ́jọ́ kan nínú àwòrán bá ṣe lè ṣe sọ̀láàtúl wítìr hmm. ìjókòó rẹ̀ tala tẹ sálámà kò ní yàtọ̀ sí jókòó ẹlẹ́ẹ̀kejì tẹ sálámà òun ni al-iftirash ẹ tẹ ẹsẹ̀ yín òsì ẹ wá gbé awọ ẹdì yín ẹ gbélé àárín àtẹ́lẹsẹ̀ yín òsì ẹ nàró ẹsẹ̀ ọ̀tún sọfẹ ẹsẹ̀ jókòó nu méjèèjì ẹ bá ṣe pé ẹsẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta pọ̀ ni pẹ̀lú àtẹ̀sẹ́hùdù ẹ̀yọ̀kan ẹ wá sálámà fúnraká mẹ́tẹ̀ẹ̀ta ní sálámà ẹ̀yọ̀kan bẹ́ẹ̀tún ṣe jókòó náà. wọ́n ní sẹ́yìn bá fẹ́ bímọ tí èèyàn wá rí ẹ̀jẹ̀ tó máa ń jẹ́ kí aláboyún mọ̀ pé ọmọ ti dé tòsí ṣùgbọ́n lẹ́yìn ìgbà yẹn ẹni sọ̀láàtì zuhri lọ wọlé ìnira àti rọbí kò sì tí ì mú obìnrin yẹn débi pé kò ní lè kírun wípé ṣé irú aláboyún bẹ́ẹ̀ yóò lọ wẹ ìwẹ̀ tí ó jẹ́ ti islam ni láti máa bá ìbádà rẹ̀ lọ ni àbí kó dá ìbádà rẹ̀ dúró látìgbà náà. ẹ̀jẹ̀ tó jáde fóbìnrin tí àsìkò àti bímọ ti tó fún ṣùgbọ́n tó ṣe pé ọmọ wà lẹ́yìn ìgbà yẹn hmm fún bí àwọn wákàtí púpọ̀ tásìkò sọ̀látọ̀ gbọ́hùn tó sì ti tó irú obìnrin bẹ́ẹ̀ tó bá láǹfààní àti lè dìde sí sọ̀lá yóò lọ sí sọ̀lá kò nídìí láti wẹ̀ yóò kàn lọ tábà yóò sì máa ra yóò sì máa bá sọ̀lá tirẹ̀ lọ nítorí pé nífàs kì í jẹ́ nífàs àyàfi tó bá jẹ́ pé bíbímọ ti dé ẹ̀jẹ̀ tó jáde pẹ̀lú bíbímọ àbẹ́yìí tó jáde lẹ́yìn bíbímọ ọ̀là ń pè ní nífàs níṣẹ́ lèyí tó síwájú bíbímọ náà máa jẹ́ nífàs hmm. tó bá yẹ pé bẹ́jẹ̀ yẹn ti ṣe ń jáde lọ́mọ náà jáde hmm. nítorí pé òfin ṣẹ̀ríà sọ pé má qaraba shay'a akhadha hukma gbogbo ní tó bá ti súnmọ́ nǹkan ìdájọ́ rẹ̀ ló máa ń gbà. Hmm. zero eight zero six one nine nine eight four five nine plus two three four eight zero eight three two nine three eight nine six ó kọ yín. asalaamualeykum aleykum salaam wa rahmatulahi wa barakatuhu ó kọ́ iye tí ń pè. mo ilé ìnà sọ̀rọ̀ láti ìwọ́de. ìbéèrè ah, mo ní alákan irú tí a ò lè yan lè ṣe fún ọ̀rẹ́ mọ́ èèyàn jọ ti lọ lékè rí ìlékè bídíà tó lẹ́yìn ìgbà tó náà ní kéèyàn rí màlẹ́ súnà tó yẹn náà wọ́n ṣàlàyé fún pé súnà yìí lọ́nà súnà yìí lọ́nà tó ǹjẹ́ wàá máa jáde lẹ́nu ẹ̀ ni pé ah òun náà mọ̀ pé òdodo ni ṣùgbọ́n àkídà ni fún un irú èèyàn sì di sọfún sọfún lati wo lèèyàn lè jákàn láti máa bá sọ̀rọ̀ àbí irú náà ẹni tí ó pé súnà so ṣùgbọ́n àti di oní àkídà ni kò rọrùn so títí gbà wo máa bá sọ̀rọ̀ kó náà kó darapọ̀ mọ́ súnà máa bá tí ọba ni. Hmm. nítorí pé kò sí tàbí ṣùgbọ́n ó ti mọ òdodo ṣùgbọ́n fẹ́nu ní dàlámù èèyàn kan sọ fún ọ pé wọn fẹ́ àti gbàpídàwọ ní kọrọrùn fún un àkídà tó wọ ni ọfẹ bọọlẹ ọ̀rọ̀ àkídà burúkú kan bẹ lọ́rùn ẹ̀ mm-hmm. torí kò sẹ́nìkan láyé tí ò lákìdá mm-hmm. àwa wíjọ ń bọ àwọn kan lálákìdá ni wọn ó ń kí wọn àníwọ oníkálukú ló lákìdá mm-hmm. àmọ́ sọ pé oríṣi méjì ni tó da àtàkídà jákujàku àkídà jákujàku bá ń bẹ pẹ̀lú èèyàn kò ní í rọ̀ lọ́rùn láti gbé jùlẹ̀ gba sunna hmm. so ẹ máa bá a sọ̀rọ̀ títí tọ́lọ́ wọn bá ẹlẹ́dàá tó bá kà á pọ́n kan nínú àwọn tí ó ṣoríire yóò gbé jákujàku sílẹ̀ yóò gbé dáadáa wọ̀ wọ́n hmm. máa jẹ́ pákọ́lẹ̀ burúkú bá ti síwájú yóò padà hàn látàrí pé ọgbọ́kọ̀gbà hmm. ṣùgbọ́n ètò burú jù ní kí n mọ̀ pé òdodo ni nǹkan kí n wá kọ̀ láti ṣe ó burú púpọ̀ so gbogbo ẹni tó sì wà lórí àánú ìṣìnà àtàìmọ̀nà wọ̀nyí ọ̀pọ̀lọpọ̀ náà ló yìí pé orí ìṣìnà làwọn wà hmm. so ṣùgbọ́n ní tá a jẹ kò jẹ́ kọ́pọ̀lọpọ̀ gbọ́n so wọ́n gbàgbé ní táwọn fẹ́ jẹ́ ní tí wọ́n jẹ ó di wọn lọ́nà hmm. láti wá ọ̀nà kí nǹkan tí wọ́n jẹ kó sùn wọn. Hmm. zero eight zero six one nine nine eight four five nine plus two three four eight zero eight three two nine three eight nine six ó kọ yín o rasheed láti ọ̀yọ́ ìbéèrè yín. ìbéèrè mi ni wípé ẹni tí ó ní ìyàwó méjì tí ó wá ń sùn yàrá ọ̀tọ̀ ṣùgbọ́n ìyàwó kan accept pé òun ọ̀rọ̀ wá sùn ọ̀dọ̀ rẹ̀ ìkan sì ní no yàrá àwọn jìnnà síbẹ̀ òun kò lè gbà bí ọkọ wọn bá wá sùn ọ̀dọ̀ tòun ni bóò ní kọkùnrin wọn ṣèṣe tí ó ti jẹ́ pé kọkùnrin wọn máa dá sùn lọ́rọ̀ lọ́rùn. alhamdulilayi rí i pé àwọn yẹn máa ń béèrè ọ̀rọ̀ àwọn méjì àwọn méjì púpọ̀ látọ̀yọ̀ náà bí ìgbà táwọn fẹ́ràn kásá máa fẹ́yàwó méjì mẹ́ta mẹ́rin so ìwọ lọ fẹ́yàwó ẹ̀tọ́ àwọn ìyàwó yìí nìkan lọ máa bá wọn àti sọ́ọ́rí nígbà yọ̀sẹ̀ tó kọjá pé tí wọ́n bá gbà pa ọmọ wa bọ̀ ńgbà tí wọ́n ti jẹ́ kó ti mọ́ ọ la láti kékeré kọ́ máa dá sùn so kò sí wàhálà mi àmọ́ ní ìsìn ẹ̀tọ́ àwọn obìnrin gangan ó ní tó ń torí pé òfin ọlọ́run ní kò máa pín ọjọ́ fún wọn hmm. wọn náà ló sì pèsè ibùgbé fóníkálukú wọn tó kí wọn lọ fẹ́ wá dí ọ lọ́wọ́ láti lọ́ọ́ máa bá wọn hmm. lọ́ọ́ máa bá wọn ẹ mọ̀ pé nínú bọ́lọ̀ ń ṣe dá àwọn obìnrin wọn náà ní pé kórìíra wà hmm. wípé ibùsùn tí ọkọ òun àtẹnìkan sùn lánàá làwọn náà tún sùn lónìí gbogbo yẹn náà yóò rí la díẹ̀ à ń pààrọ̀ aṣọ bẹ́ẹ̀dì wọn mo rò pé lọ bá kálukú lé rẹ̀ kí ni bẹ́ẹ̀ mi tó bá lọ bá wọn lé wọn àǹfààní pọ̀ nbẹ̀ hmm. nítorí pé ó láǹfààní àti máa ti máa ń sa àwọn ọmọ rẹ̀ hmm. àti táwọn ọmọ rẹ̀ bá ń ṣe bíyàwó rẹ̀ náà ṣe ní ìmọ́tótó àti bó ṣe yọ ọ̀bùn hmm. bó náà ṣe jẹ́ ni tí ń mójútó nǹkan tẹ́ ń rà àti bí ṣe ń lò ń lòkulò tó wọ́n máa pàkíyèsí wọn ṣé wọ́n kàn lọ́kọ àtìyàwó torí kí lè máa bára wọn sùn lásán ni ọjọ́ ló ṣe zero eight zero six one nine nine eight four five nine plus two three four eight zero three two nine three eight nine six. Ah, ridwan láti ìpínlẹ̀ Ògùn wọ́n ní tí bàbá tó bí mi bá jẹ́ kèfèrí àmọ́ tí ọmọ jẹ́ mùsùlùmí tiẹ̀ bàbá wa ń sọ fún ọmọ pé kó darapọ̀ mọ́ òun lórí ìṣe kèfèrí ọ̀hún àmọ́ tí ọmọ kọ̀ ṣùgbọ́n bàbá yìí wá máa ń lu ọmọ náà torí pé ó ṣe bẹ́ẹ̀ ó kọ̀ láti darapọ̀ mọ́ òun pẹ̀lú èpè níṣì tó máa ń ṣe àti pé òun kò gbọ́dọ̀ ó tún wá ń sọ fún yín pé òun ò ní gbọ́ bùkátà kan mọ́ lórí irú ọmọ bẹ́ẹ̀ yìí pé tí ó bá fi lè darapọ̀ mọ́ òun ní ìdí ṣíṣe kèfèrí wípé fẹ̀kàntẹ́lẹ̀ náà bàbá yìí tún ti wá sọ fún ọmọ òun nígbà tí ọ̀rọ̀ ṣe bí ọ̀rọ̀ nípasẹ̀ wípé nípasẹ̀ zina òun ni òun ṣe bí irú ọmọ náà wípé kí ni ọmọ òun kí ló lè ṣe ẹ̀kejì ń ṣe ó ní pé láti ìpínlẹ̀ Ògùn àbí Èkìtì náà ni wọ́n ti béèrè ìbéèrè lè wọ́n ní ọkùnrin tí ó ní ìṣòro nípa zakari, pé kí ló lè ṣe pẹ̀lú ẹ̀ pé ṣé ó lè lo àwọn oògùn tí ó jẹ́ ti àwọn àdáwàt ṣé tó bá lò ṣé kò ṣẹlẹ̀ òun ṣé kò burú. alhamdulilayi ẹni tí bàbá rẹ̀ jẹ́ káfíìrì bàbá yìí wá ń gbìyànjú ọmọ sì jẹ́ mùsùlùmí bàbá yìí wá ń gbìyànjú pé kí ọmọ náà kó darapọ̀ mọ́ nídìí ìṣe sí Allah hmm. ṣùgbọ́n ọmọ kọ̀ ọmọ ti ríran rí ìmọ́lẹ̀ ìmánì àti Islam torí ẹ ó lóun ní fi islam sílẹ̀ láti lọ́ọ́ di kèfèrí àṣẹ ọlọ́run ọba gangan pé táwọn òbí rẹ bá gbìyànjú pẹ̀lú rẹ láti mọ ọ ṣe kèfèrí sí Allah wọn pè ọ lọ sí di nǹkan tí ìwọ kò mà kí ìwọ náà lè bá a tàpá sí òfin ọlọ́run ọ gbọ́dọ̀ tẹ̀lé tiwọn ṣùgbọ́n mo fi dáadáa bá wọn ṣe tẹsí jọ túká lálàáfíà torí islam tó ń gbọ́ yìí ìlànà ti allah ẹlẹ́dàá wa ni. so tó ń tipọ́ ọ̀gbọ́dọ̀ bá bàbá rẹ màmá rẹ ṣẹbọ ọ̀gbọ́dọ̀ bá wọn sọ sà ọ̀gbọ́dọ̀ tẹ̀lé wọn kó wá di ọ̀tá allah síbẹ̀síbẹ̀ máa ṣe dáadáa sí wọn hmm. nítorí pé àwọn náà lẹni tó ṣe pé wọ́n jẹ́ ọlọ́pọ̀ tó tú ọ̀wá sáyé hmm. ṣe dáadáa sí wọn dáadáa wọn gbọ́dọ̀ wá débi pé ọmọ bá wọn ṣẹ̀sìn wọn tí wọ́n ń ṣe hmm. ǹjẹ́ tí bàbá yìí ti torí rẹ̀ ti máa ń lù ọ́ ọlọ́run bó fún ọ ní ara gbàyà títí tí wọn náà fi di pọ̀ bọ́ hmm. so tó bá sì di pé wọ́n fẹ́ lu ọ̀run tó bá lè sá máa sá tí hmm. bàbá ìgbà wa jẹ́ pé èpè ní máa ṣe fún ọ hmm. gbogbo èpè tó bá mọ̀ àti tí ọmọ kọ́ lọ kọ̀ lọ́dọ̀ àwọn tó bá mẹ́pè sẹ́ ọ dájú pé òní ò forí rò torí pé bófin ọlọ́run ọba ti ṣe rí nìyẹn ẹni tí a bá ṣépè fún tí kò lẹ́tọ̀ọ́ ṣépè èpè yẹn ó wọ sánmà kò ní ráyè wọ̀ yóò fẹ́ wọlẹ̀ kò ní ríbi wọ̀ so èpè yẹn padà wá fàbọ̀ fílẹ̀ pè hmm. so nítorí ẹ̀ ló ti jẹ́ pé n ti ń ṣe ọ́ nínú ìgbésí ayé ó lè jẹ́ pé wọn náà ló ń ṣe ra rẹ̀ hmm. gbogbo èpè tó ń ṣe fáwọn èèyàn tí ò lẹ́tọ̀ọ́ sí pè yẹn ìwọ ló ń forí fa ìwọ ló ń forí rù hmm. torí ẹ̀ ó yẹ ká kíyè sára tí bàbá yẹn bá ń ṣépè fún kò lè mú ẹ so bàbá yẹn wá sọ pé ah, tẹ́lẹ̀ náà ọ̀nà àgbèrè ọ̀nà àránù ló ń gbà bí ọ ó tún ti fi hàn pé kẹsàn ló bí ọlọ́nà tó tọ́ àtọ̀nà tó yẹ so ẹ sì mọ̀ pé àtún lè wá kùn ún ṣe bàbá tiẹ̀ torí káfìrì lẹ́wọ̀n hmm. pé mùsùlùmí ló bímọ lọ́nà zina là ń sọ pé ọmọ yìí ṣe ọmọ rẹ̀ hmm. àmọ́ kẹfìrì òfin ṣẹ̀rí àsọ pé lẹ́yìn ìṣèbà àdẹ̀lù kó fẹ́rẹ́ dànù hmm. lẹ́yìn ìgbà tí ẹ bá ti jẹ́ kẹfìrì ẹ̀ṣẹ̀ olótúnṣe kò sẹ́sẹ́ kankan torí ẹ̀ ń lé bàbá rẹ̀ kójú yọ torí pé ọ̀nà kèfèrí ìwọ náà kèfèrí ni wọ́n tẹ́lẹ̀ kó tó jẹ́ mùsùlùmí hmm. so nítorí ẹ̀ àní sọ pé kì í ṣe bàbá rẹ̀ bàbá rẹ̀ náà ni hmm. wọ́n wá lóun ní náwó lé ọ lórí mọ́ lọ́ọ́ bá àwọn mùsùlùmí hmm. àwọn mùsùlùmí wọn máa náwó lé ọ lórí inshàlá yẹn tó bá wà ń pẹ́ tí wọ́n lè náwó lé lórí ni o àmọ́ títọ́ mo gún ọdún kankan owó kí wọ́n fẹ́ ná lé ọ lórí ìwọ náà múra tiẹ̀ ni lẹ́yìn jẹ́ bó Islam so inshàlá tọ́lọ̀ ń bá fọ́n ṣe tó bá padà di mùsùlùmí òrìrì pọ̀ ni. ẹnìkan ní abẹ́ òun wọ́n lẹ kìí ṣiṣẹ́ so sóun ni máa lo àwọn oògùn tí bóyá àwọn ọmọ ìyá tí wọ́n ń ṣe súnà tí wọ́n máa ń tàbí habbatu sauda zaitu zaitun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni kò sí wàhálà ń bẹ tí wọ́n bá máa nǹkan tó ṣe pé tí wọ́n bá fún ẹ inṣàlá inṣàlá yóò jẹ́ ká bẹ̀rẹ̀ ojú pépé kò sí nǹkan tó burú ń yàtọ̀ sílẹ̀ ìyá ń gbọ́ márùn pé kó tún máa lọ sí hospital torí pé ní hospital ó ṣeéṣe tí wọ́n bá ṣe àyẹ̀wò fún ẹ hmm. wọ́n lè padà wá mọ̀ pé bóyá nǹkan kan lára rẹ ni ò ṣiṣẹ́ bó ti ṣe tọ́ hmm. lọ́wọ́ kó bá bẹ̀rẹ̀ hmm. lábẹ́rẹ̀ yẹn ò fi ṣiṣẹ́ tó táwọn bá bọ́ treat nǹkan tí ó ń kó bá bẹ̀yẹn ó ṣe ṣe kábí ó tún gbérí kọ́ máa ṣiṣẹ́ hmm. inshàlá má jà kàn má sì sọ̀rọ̀ ìtinú hmm. ó tún wá máa fi ọ̀pọ̀lọpọ̀ ìtọrọ àforíjìn hmm. wà á máa fi kún ọ̀rọ̀ rẹ̀ wà á máa jìnà sẹ́sẹ̀ èsì pọ́ máa ṣe astaghfirullah wa atubu ilayhi lásán wà á tún máa pẹ̀sẹ̀ tí wà á máa jìnà sí torí pé lẹ́yìn ọ̀gá lásán ó tó láti mú kábẹ̀rẹ̀ ọmọ ṣiṣẹ́ padà ọlọ́run bó sì gbàdúrà wa. àmín jazakumullahu khairan sheikh zero eight zero six one nine nine eight four five nine plus two three four eight zero eight three two nine three eight nine six ó kọ yín o. amaaleykum. maaleykum salaam wa rahmatulah. náà ti pàṣẹ jìgbò ni. ìbéèrè yín náà. ìbéèrè mi lọ báyìí ẹni tí ó ní ìyàwó méjì hmm. tí ẹnìkan nínú àwọn ìyàwó òun tó wá jẹ́ èèyàn burúkú sá tó jẹ́ ẹni tí máa jáde tíyàwó jẹ́yàn sì máa ń oògùn tó hmm. débi wípé ọkọ wa máa ń ju ìyálé ọkọ mọ ìyálé mọ́ sá tó ojú wo ni ìsáàmù fi wòyàn ìbéèrè ní ẹlẹ́ẹ̀kejì lọ́ba yìí pé ọkùnrin tí wọ́n fẹ́ra wọn ní ọ̀nà sìnà wọ́n sì bímọ lọ́nà sìnà tó ìgbà tí ìyàwó yẹn wá ń gbọ́ prógámù yìí náà ni tó ìyàwó yẹn wá pe ọkọ rẹ̀ pé wọ́n ní téèyàn bá bímọ báyìí tó ọ̀nà sìnà ni èèyàn fi bímọ àti kéèyàn rin ìrìn tó yẹ kó rìn kí kinní yẹn kó tó lè wà bó ṣe yẹ kó wà tí ìyàwó yẹn wá pọkọ tó ṣàlàyé fọ́kọ àbúrò ọkọ yẹn náà tún wá jẹ alice náà báyìí náà ìyẹn bẹ lábìjẹ ń wá pe ẹ̀gbọ́n rẹ̀ ó sà ti bá ẹ̀gbọ́n rẹ̀ sọ̀rọ̀ tó ọkùnrin yẹn kò sáà changes kankan tó kò dáyàwó lóhùn láti lọ. pé kí lèèyàn lè ṣe sí àbí. kí lèèyàn lè ṣe sí ìlú ọkùnrin. na ìbéèrè yín náà làgbà kan yìí. alhamdulilayi obìnrin tó jẹ́ pé wọ́n jẹ́ méjì lọ́dọ̀ ọkọ ṣùgbọ́n tó kan nínú àwọn méjèèjì jẹ́ olóògùn tí ń ṣe oògùn sí ọkọ kọ́mọ́rẹ́ nìkan kan jò nìkan lọ. Hmm tí ìyàwó kejì wa dẹni tí wọ́n pa ti bí aṣọ tó ti gbó hmm. kí lèyí tí wọ́n pa tìyẹn lè ṣe. àkọ́kọ́ ni pé tó bá dájú wípé ọ̀kan ṣoògùn sọkọ ni hmm. kó ní tiwọn lọ mọ̀ pé oògùn tó ń ṣe yọ sọ ní kèfèrí o hmm. nítorí pé tó bá jẹ́ mùsùlùmí oògùn òfò àti àdánù ni máa yọ ọ̀yàn kúrò nínú ìsìláàmù ni torí ẹ̀ kí ló fẹ́ wá débẹ̀ obìnrin bá pé méjì lọ́dọ̀ ọkọ ó lé wọn láre ni kó ní kálukú gbìyànjú ní tí ó ṣe ní dáadáa tí ò sí ìfẹ́ lọ́wọ́n ọba níbẹ̀ tí ó fi máa fojú ọkọ mára hmm. tọkọ òfin ní ìgbàgbé rẹ̀ sínú ilé hmm. àmọ́ wọn á lọ máa sògùn ẹ̀rì mọ́lẹ̀ máa dáná sí bí bá ti ń gbóná bẹ́ẹ̀ lórí ọkọ máa kárin <laughs> so irú eléyìí aburú ni o torí tó bá ti ń yáyọ̀ padà dálé wọn náà lórí hmm. so ìwọ tí wọ́n á fura pé wọ́n ń sògùn sọ́kọ rẹ̀ lọ́kọ òfin rí ọ̀sẹ̀ kan mọ́ wọ́n máa bẹ̀ lọ hmm. tó ń bá ń bẹ̀ lọ oògùn ọ̀padà bàjẹ́ hmm. yóò padà jẹ́ polóògùn náà ní òfòrí ara rẹ̀ lu oògùn rẹ̀ hmm. Olúwa Ẹlẹ́dàá sọ nínú Suratul Baqara ó ní wa ma hum bidarrina bihi min ahadin illa bi idhnillah wọ́n á lè fòògùn wọn à lè fi ní ẹni kankan lára àyàfi pẹ̀lú yọ̀ǹda Allah torí ẹ̀ tí wọ́n bá ti ń bẹ Allah lọ́pọ̀lọpọ̀ aburú yọ padà tẹ̀lé aláburú lọ ni. Hmm. bákan náà yìí tẹ wá sọ nípa pé ah. ẹ ń gbé pẹ̀lú ọkọ yín nígbè zina hmm. kò sí igi láàrin yín hmm. ẹni tí wọ́n bá sọkọ̀ gbà tóun ọba gbà ọgbọ́n ju yín lọ nù hmm. tọba ọgbọ́n ju yín lọ kò gbọdọ̀ gbọ́ ju yín lọ ẹ kó kúrò lọ́dọ̀ rẹ̀ ọjọ́ hmm. bó ti ṣe jẹ́. ìfẹ́kùnlọ xeyìrán ṣe ọ̀pọ̀ pàtàkì lọ́wọ́ ẹrú ọlọ́run tí wọ́n ṣe agbáàtọ̀ rẹ̀ jù kọ́lọ́n kó bá fi lórí láyé aṣíwájú agbóhùndàlẹ̀ kìyàmà ọ̀pọ̀ pàtàkì lọ́wọ́ sheikh dr sharafdin gbadebo aláṣẹ àti gbàsílà lè mọ̀dúnlá ورحمة الله وبركاته الرب السلام عليكم ورحمة الله وبركاته ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ jáde mùsùlùmí lọ́gbà fásitì mẹ́rọ ládòkè akíntola lautech ògbómọ̀ṣọ́ lọ́mdà ló ń fi àsìkò yìí pè wá síbi àjọ ńlá àti ìpàdé ọlọ́dọọdún wọn ìkẹtàdínlógún irú ẹ̀ fún ti ọdún yìí tí wọ́n pe àkórí ẹ̀ ní mímú ìsọdọ̀tun bá agbára àwùjọ wa fún àtúngbékalẹ̀ ilẹ̀ wa lápapọ̀ revamping cultural strength for national reconstruction èyí tí yóò gbìnàyà lọ́jọ́ kẹwàá oṣù kẹfà Tiu ti ṣe ọjọ́ àkọ́kọ́ ètò pàtàkì ọ̀hún pẹ̀lú sọ̀látùlù júmọ́ àṣìṣe ní Lautech Central Mosque tí àbẹ̀wò sí ilé àwọn ọmọ aláìníyá ilé ìwòsàn àti ọgbà ẹ̀wọ̀n yóò sì tẹ̀lé àwọn spiritual father of the day ẹni Professor Abdulwahab Tijani chief imam Lautech Muslim Community Sheikh Muslim Ọládìran naibu imam ìlú Ìkirè àti Sheikh Abdulhakeem Adémọ́lá Rọ́jí chief imam ìlú Ṣẹpẹtẹrí lọ́jọ́ kọkànlá oṣù kẹfà yìí ti ṣe ọjọ́ kejì ètò ìní àyẹ̀wò ètò ìlera ọ̀fẹ́ yóò wáyé ní Lautech Central Mosque láago mẹ́jọ àárọ̀ tí ìpàdé àpapọ̀ ọlọ́dọọdún yóò sì tẹ̀lé ní CSC high-rise building lọ́gbà fásitì lautech láago méjì ọ̀sán sí mẹ́rin ìrọ̀lẹ́ olùgbàlejò àgbà lọ́jọ́ yìí ni acting vice chancellor ní fásitì lautech professor emma oliasu tí orí adé ọjọ́ náà yóò sì máa jẹ́ ọba hakeem adio adéboyè onísàmbò ti ọ̀gbọ̀rọ̀ lọ́mdà national president náà ọ̀mọ̀wé dr abbas o alade náà ò sì ní gbẹ̀yìn bẹ́ẹ̀ ibẹ̀ ni professor akínwándé yóò ti máa dá a lẹ́kọ̀ọ́ nípa mọ̀lẹ́bí wa iṣẹ́ wa awọ̀ àti ìpẹ̀tùsí ní CSC high rice building láago mọ́kànlá àárọ̀ sí aago kan àbọ̀sán lára àwọn àlejò pàtàkì ní ìmáàmù àgbà ìlú ògbómọ̀ṣọ́ sheikh tọ́lẹ́à yunus olùṣínà ayílára kejì alhaji ismail omipidan akọ̀wé àgbà létò ìròyìn gómìnà ìpínlẹ̀ ọ̀ṣun lọ́mdà general secretary ọ̀jọ̀gbọ́n professor misbaudin abdulhamid náà ó sì wà ń kàlẹ̀ ń bẹ̀ ń sẹ pé lọ́jọ́ kejìlá oṣù kẹfà tí ṣe ọjọ́ kẹta tí ètò yìí yóò parí ni professor hafiz ọládọ̀ṣù ní fásitì ìlú ìbàdàn yóò sì mọ dáa lẹ́kọ̀ọ́ nípa mímú àtúntò bá ètò ẹ̀kọ́ àti mọ̀lẹ́bí sídìí ìdúró re àti ìdàgbàsókè ilẹ̀ wa ti dókítà ọ̀mọ̀wé daoud saheed ọláìdé láti ọbáfẹ́mi awólọ́wọ́ títí náà sùúrù náà ó sì mọ̀ síbẹ̀ dára lẹ́kọ̀ọ́ nípa ìjẹ̀mú ara fún mọ̀lẹ́bí alálàáfíà ní mko lecture theatre láago mẹ́sàn-án àárọ̀ sí aago méjì ọ̀sán gẹ́gẹ́ inshallah akọ̀wé ìpolongo àpapọ̀ ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ jáde mùsùlùmí lọ́gbà fásitì mẹ̀rọ ládòkè akíntọ́lá lautech ògbómọ̀ṣọ́ tá a mọ̀ sí lọ́mdà nílẹ̀ nàìjíríà malam abdulrahman elégbèdé ló ń kéde lórúkọ lọ́mdà lápapọ̀ lórílẹ̀‐èdè nàìjíríà.